ohun tí bàbá ọ̀bá mọ̀ nípa ọmọ rẹ̀ ìyá òun ò ní mọ̀ ohun tí bàbá ọ̀bá mọ̀ nípa ọmọ ẹ̀ ìyá ní mọ̀ tọ́wọ́ ti ń di pé ìyá ọmọ ti ń mọ more than fifty percent kí bàbá tó mọ̀ ah, ọmọ yẹn ti súnmọ́ yẹ ju bàbá yẹn lọ wọ́n kàn fi bàbá yẹn ṣe gẹrẹwu ni. wọ́n kàn fi di wu ni pé bàbá náà sá ni ọ́. bàbá yín ló yẹ kẹ́ ẹ súnmọ́ jùlọ ẹ̀yin ọmọ ipò tọ́lọ́ ń gbé bàbá sí lórí ọmọ àti lórí ìyá tó bí yín ipò aláṣẹ ni ipò olùdarí ni ẹni tó yẹ kẹ́ ẹ súnmọ́ jùlọ nù. òní ó fún ní àmọ̀ràn tó dáa. tí ó wúlò fún yín láyé àti lálẹ́ kìyàmà ìyá yín pàápàá jùlọ àwọn ìyá àwọn kò sí ní ọkọ mọ́ látara pé wọn ò mọ̀ ṣe ni o kì í ṣe pé wọ́n ní pọ́blẹ́mù àlìjẹ̀nu o wọn ò ní pọ́blẹ́mù àlìjẹ̀nu o wọn ò mọ̀ ṣe ni o wọn ò mọ̀ wù ni o irú ìyá rẹ tí ò mọ̀ wù tí ò fi sí ní ọkọ mọ́ tó wá súnmọ́ jùlọ ibo nìwọ náà bá ìrìn àjò ayé rẹ já ìwọ náà bá débẹ̀ náà ni ẹjọ́ di bákan náà ni. ìtí ìyá rẹ̀ ò fi lè sọ̀rẹ́ndà ara rẹ̀ tọ́tálẹ̀ fún bàbá rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé wọ́n padà túká náà ni ṣerú ìyá yẹn ló yẹ kó súnmọ́ jùlọ tó o bá tó ń ṣe. wọ́n náà mọ̀ pé ya rẹ̀ sẹ́ kò sí lọ́dọ̀ bàbá rẹ̀ o sì mọ̀ pé àìní tọ́ à àìtẹ̀lé àṣẹ ọkọ ok àìtẹ̀lé àṣẹ ọkọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tó ó ní òun wà nílé ọkọ mọ́ ìwọ́pá wà nílé ọkọ lónìí tóńkóń bá ti wá ṣẹlẹ̀ pẹ́ báyìí ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ń lọ tó bá ti rí nǹkan ìbànújẹ́ báyìí nílé ọkọ ọ̀dọ̀ ìyá ló ń lọ tó bá ti rí pèníjà ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ń lọ ìyá ẹ̀ tí ò sí nílé ọkọ mọ́ ìwọ náà padà kò nílé ọkọ ni torí pé ọpọlọ wo ni ó fún ọ ọpọlọ wo nìyá rẹ fẹ́ fún ọ náà. tí ò fi lè fúnra rẹ̀ ìmọ̀ràn wo ló fẹ́ fún ọ tí ò fi lè fúnra rẹ̀ dípò kọ́ ọ bá kò ń bàbá ẹ ní ọ̀rẹ́ kò súnmọ́ pẹ́kípẹ́kí dádì mi àáfàá mi ó ṣe báyìí ó ṣe báyìí ọkùnrin dádì rẹ yóò ní àmọ̀ràn tí ó fún ọ tí ó wúlò fún ọ. tó ń gbọ́ ò ti pọ̀n lẹ́yìn màmá rẹ ní kékeré tó ti já lẹ́yìn pípọ̀n kò yẹ kó o tún máa pọ̀n lẹ́yìn rẹ̀ mọ́ ńgbọ̀ tó ti di o ti pọ̀n sí lẹ́yìn kọjá ẹ̀yìn ní èsì o wá dàgbà o tún wá ń ṣe bí ọmọ tí ń pọ̀n lẹ́yìn ọjọ́ wo lo tó fẹ́ gbọ́n ọjọ́ wo sọ́dìgbà tó máa gbọ́n wọ́n náà ẹ rí wípé tọkùnrin bá wu ọmọ tóbìnrin bá wu ọmọ ọmọ tóbìnrin bá wò wọn èyí sábà gbádùn. èyí sábà gbádùn. àwa náà fojú ara wa rí i pé ọmọ tóbìnrin bá dá wo òwe sábà gbádùn a lè rí ẹyọ kan láàrin ọgọ́rùn-ún obìnrin tó gbádùn àgbọ̀rọ̀ mi yé rí obìnrin kan láàrin ọgọ́rùn-ún ìwọ náà wò láàrin àwọn sọ̀hábà lóbìnrin kò sẹ́ni tó dàbí Aisha ọdún yàrá àníyá níbi làákàyè níbi ọpọlọ Sobi bí ṣe máa rí nìyẹn tẹ́ bá kó bí ọgọ́rùn-ún obìnrin jọ ẹyọ kan ni làákàyè ọ̀fẹ́ ta kan gbọ̀n pẹ̀lú làákàyè àwọn ọkùnrin ìwọ náà wò gbogbo àtà lọ sí skul mélòó nú àwọn obìnrin ní máa sábà wà nípò kíní pò kejì pò kẹta àwọn ọkùnrin ló kọ́ mọ̀ tẹ́ máa ń gbé pò kíní pò kejì pò kẹta ọkùnrin ló kọ́ mọ̀ àlèrè obìnrin náà tí ó ṣe pò kíní o ṣùgbọ́n kò kọ́ mọ̀ àwọn tíṣà mọ̀ pé ọ̀kọ́ mọ̀n ọkùnrin ní máa pọ̀ jù ní ipò kìíní ipò kejì ipò kẹta àmì nìyẹn pé ọpọlọ ọkùnrin máa ń pégun tóbìnrin lọ. nítorí náà ẹ̀yin obìnrin pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ̀ pé ẹ gbádùn tẹ́ ẹ mọ̀ pé ẹ gbádùn ẹ má kọ ẹ̀yìn àwọn ọmọ yín sí bàbá wọn mọ́. ẹ má kọ ẹ̀yìn àwọn ọmọ yín sí bàbá wọn mọ́. bí bàbá wọn ṣe lé náà ló dáa ẹ fẹ́ kó dìgbẹ̀wù dání ni ẹ fẹ́ ó dẹ̀ ni kó di dìdìrìn ẹ́ bàbá máa lé náà ni bàbá gidi ìmọ̀ lè ni. <laughs> ẹ fẹ́ kí bàbá yín mọ̀ sí mọ́mì nǹkan. kọ́mọ pìyà yín ní mọ́mì káwọn ní mọ́mì nǹkan. ọkùnrin gbọ́dọ̀ ní action ni ó gbọ́dọ̀ ní action ni. ọkùnrin lọ́lọ́run fi sípò ìdarí ipò àṣẹ ẹ má máa kọ ẹ̀yìn àwọn ọmọ yín sí bàbá wọn mọ́. ẹ jẹ́ tí ọmọ kan bá fẹ́ máa sá fún bàbá ẹ̀ kí ìwọ ọ̀yà máa sọ fún wípé wá bàbá tó bí ọnu gbogbo tó o bá ń gbé bọ̀ ọ̀dọ̀ ẹ̀ ni o gbé lọ ibi ẹ bá yanjú ẹ̀ sì tí ẹ jẹ́ ẹ máa gbọ́ kèsè pé wá dúró ń do pé ohun tó bá ti ń gbé bọ̀ ọ̀dọ̀ ẹni kọ́ mọ́ sọ̀kalẹ̀ sí tó bá fẹ́ ṣe dáadáa kó kọ́kọ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bó tó bá di di pé ó ń gbé nǹkan kan bọ̀ tó jẹ́ tó jẹ́ má mọ̀ràn ẹ́ tó jẹ́ má àmọ̀ràn ọ̀dọ̀ bàbá ẹ̀ ní kó ṣe kí ni wọ́n ní kó gbé lọ. ṣé bí nítorí pé ìsáàmù mọ̀ pé ẹ̀ẹ̀kájú ẹ̀ lìsáàmù fi sọ pé ẹ gbọ́dọ̀ fọmọ lọ́kọ ẹ gbọ́dọ̀ fọmọ lọ́kọ o ọba àjẹ́ grand grand grand grand grand grand grand ma raise to power hundred ọ gbọ́dọ̀ fọmọ lọ́kọ. ah ẹ wo ibi tí sáàmù pọn ọkùnrin lédè ọpọn lédè bíi pé ọmọ ó lè fìyẹ́ ẹ̀ lọ́kọ ọmọkùnrin torí tá a bá ti yọwọ́ pé bàbá tó bí obìnrin bàbá bàbá tí ó bá ti sí ok àrí bàbá àrí bàbá bàbá kò sí ọkàn ta ni ọkàn arákùnrin ọmọbìnrin táwọn náà bá ti sí ọmọ bíbí ẹ̀ ló ọmọ tí obìnrin bí yóò sì fi ìyá rẹ̀ yé lọ́kọ yóò fàṣẹ sí i. sẹ́ẹ̀dì tọ́lọ̀ ń pọ́nlé tó bá wọn tẹ́sì ń pọ́nlé tó bá wọn lẹ́wọ́ afẹ́ ní kí ọmọ ta kété sí ẹ wá ń darí ẹ̀ ọwọ́ aga sí pé ìwà àtọmọ ẹ lọ lọ́rọ̀ ìwà àtàwọn ọmọ rẹ ẹ jọ wá máa ṣèpàdé. ẹ wá di APC ká nú ẹ PDP ka inú bàbá sábà fọwọ́ lẹ́rán ọ sábà ń wòran. ìpàdé yín wá lágbára débi wípé ohun tẹ́ bàjẹ́ nú ilé ẹ̀yin lẹ́ yẹ ẹ kàn wá fún àfà ni pé Ṣakiru ráìsì lẹ́yìn àlàá fẹ́ jẹ o ráìsì jẹ ẹ lọ lẹ́yìn ìgbà tó ti pàdé ni o pẹ̀lú àwọn ọmọ wọn á gbé àbọ̀ pàdé wá bá bàbá bàbá tó fowó lẹ̀ tẹ́ pé inú ilé ẹ̀ náà lẹ́ẹ̀tì sí oúnjẹ yẹn. ẹ lọ bẹ̀rù ọlọ́ọ̀nà o ẹ sì wá ń ṣe náà ẹ fi ń kó bá àwọn ọmọ yìí ni ẹ fi ń kó bá ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ni jẹ́ ti wo fíìmù kan rí tí ọmọ kan ń jalè tọwọ́ tẹ̀ ẹ́ tó ní òǹsàfẹ́ rí ìyá òun ni nígbà tí ìyá dé ìyá bá gbé tí sí pé kí ló fẹ́ sọ bó ṣe mú etí ìyá rẹ̀ tó géje nu ǹjẹ́ wọ́n ṣe fíìmù ti bàbá tìyá nìkan ni wọ́n ṣe ìyẹn fi hàn wípé àwọn ìyá wọ̀nyẹn ninety nine percent wọn wọ́n èsì ẹni tí ó mọ̀ fún wa nímọ̀ràn wọn kì í ṣe bàbá bàbá tẹ̀ ń sọ kó lé yẹn àló yẹ kó lé bàbá ó yẹ kó lé kò yẹ kí bàbá ó dẹ̀ òun ló sì yẹ kọ́ ọmọ ó súnmọ́ jù lọ tọ́ba ti kàn rán pé bóòlù ọmọ ẹ̀ ṣe fẹ́ to àlámọ̀rí ilé ayé rẹ o bàbá ní kẹ́ ẹ lọ gbé bá pàápàá àwọn bàbá kan tún wá ń bẹ tó dá sí wípé ojú ọpọ́n ni wọ́n wà wọn ò sí lẹ́yìn ọpọ́n bọ́ọ̀lù ọ̀fẹ́ kakéwú wọ́n mọ̀ ń pẹ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ kàwé wọ́n mọ̀ ń pẹ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ kọ́ṣẹ́ wọ́n mọ̀ ń pẹ́ iṣẹ́ yìí ni bàbá yìí ń ṣe tí fi ń bọ́ yín tẹ́ ẹ fi dàgbà báyìí. ọwọ́ àṣà agásí pé ńgbà tó o fẹ́ kàwé tó o fẹ́ lọ ilé kéwú ìwọ àti ìyá ẹ̀lẹ́jọ́ wá ń jíròrò lórí pé ilé kéwú wo ni kí n lọ ilé ìwé wo ni kí n lọ kò sí òsì ní kọ́bọ̀ tí ó san ń tí ó san ọmọ ti ń kówó tiẹ̀ sí bàbá ń kówó tiẹ̀ léyìn lórí ìyá tiẹ̀ ó ta ló yẹ kó o nínú bàbá rẹ àti ìyá rẹ wọn náà bí rẹ léèrè bíra rẹ léèrè níbi tí ìyá ọmọ ti máa sọ fọmọ tí ń bẹ ọkọ wípé wò ó tí ọba rọjú tí ọba ti rọgbọn mọ bọ mo ti bọ ọgbà lẹkan ibẹ̀ ni bàbá ò ti máa sọ fún pé wò ó láti jó ti kú ònú ilé mi o ò ní yàrá ń bẹ̀ mọ́ o wò ó dáadáa kó o tó lọ o ò ní yàrá kankan mọ́ bíbà yìí o ilé ọkọ ẹ ní kó ọmọ bó ṣe mógún tó o bàbá ọmọ ni wọ́n sọ fọmọ ẹ̀ bẹ́ẹ̀ ìyá ọmọ wọn sọ fún wípé yàrá ń bẹ tóun fi ọ sí ni. tí ìyá tóun gan dálé gbà yóò ní kọ́mọ ẹ̀ mọ́ kó bọ̀ ń bì. àwọn ti ẹ̀ pé méjì tọkọ ẹ bá ti yọ ọ lẹ́nu sáwọn kó bọ̀ ń báyìí. ṣebí mo sọ kéèsì arákùnrin wa kan fún wa ó ti pẹ́ o tá a ṣèyàwó tán lóje a ṣèyàwó tán ní òjè nìyá ìyàwó bá gbọ́ pé ọmọ òun ti dẹlẹ́hà ó sì mú ọkọ̀ wà láàárọ ọjọ́ kejì ṣé ẹ ti rántí ìṣẹ̀lẹ̀ yẹn ọwọ́ akẹ́rù ni. ọ wá eru no be drama o ó mú ọkọ̀ wá a yàwó níbí àná ó sì di láàárọ̀ ọjọ́ kejì ọgbọ́pọ̀ ọmọ ti di ẹlẹ́hà lọ́dọ̀ àfáà ó sì mú ọkọ̀ wá láti wá bá ọmọ ẹ̀ páàkì ẹrù ìbágásípọ̀ ọmọ yẹn já fún un nù rẹ̀ jẹ sẹ́yìn ọmọ yẹn ń bẹ ń lé ọkọ dòní lónìí ó ń bẹ ń lé ọkọ ẹ̀ kódà ó tún ṣe bímọ recently ni ẹ wo bíyàwó bá ti kú bọ́mọ wọn bíyà sì sábà máa ṣe kó máa kú bọ́mọ rẹ̀ nu torí wọn obìnrin wọn láròjinlẹ̀ wọn ò ní àròjinlẹ̀ wọn ò sì ní òye ìdarí Yorùbá gan gbà bẹ́ẹ̀ pé ọpọlọ obìnrin ò pé Yorùbá gan gan gan gan gan gan àwọn gan gbà bẹ́ẹ̀ mélòó nù ọba Yorùbá ló gẹ́ obìnrin ọwọ́ àgbọ̀ mélòó ni wọn ò pé márùn nínú ìtàn ọkùnrin ní máa jọba nílẹ̀ Yorùbá ọkùnrin ló sábà máa ń jẹ ọba nílẹ̀ Yorùbá obì wo ló jẹ Olúbàdàn rí nígbà tá àwọn ará àbàdàn ńgbà tí ńgbà tá ńgbà ayé wọn ò ta àwọn alájú lẹ̀ kó bí wá dọba mọ́ kó wá dọba lé wa lórí. gómìnà gan ipò gómìnà gan sósílẹ̀ fún bí ní lọ́yọ̀ stéètì ni obìnrin. Ah, ayẹyẹ yín o ẹ má sì mí gbọ́ o ẹ̀yin o ẹ̀yin o ah, yín ẹni àpọ́nlé ni yín ẹni yìí ni yín ṣùgbọ́n ẹ kọjá àyè yín bẹ́ẹ̀ni yìí báyìí ti kọjá àyè rẹ̀ yọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àpọ́nlé bá ti kí ló kọ ẹ̀yìn ọmọ rẹ sí bàbá sí that is the issue tó wà nílẹ̀ ṣe ń gbé wá wá ètò ọkọ ẹ̀yìn àwọn ọmọ sí bàbá wọn sí sọ́wọ́ rẹ̀ sí bàbá mi fún wọn ni àwa ń sọ pé bàbá wọn ti le jù bàbá wọn ti le jù bàbá wọn ti le jù ó le jù ó le jù oúnjẹ àárọ̀ ńlẹ̀ rẹ̀ oúnjẹ tọ̀sán oúnjẹ talẹ́ ó le jù ó le jù ó háùsì rẹ̀ ò ń gbélé ọ̀fẹ́ ò ń mú mi ọ̀fẹ́ ò ń sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò gbọ́ ní kùkù rí kò gbọ́ lẹ́pàá rí kò fọ́ kò fọ́ létí rí ẹ sì ń sọ bàbá yìí lẹ́nu pé ó le ó le ó le ó le ó le ẹ ọ ń tọ́jú yín ẹ sì ń pariwo pé ó le ó le ó le ó le ó le ó le ẹ sì ń ẹ sì ń kírètì gáàpù láàrin bàbá àtọmọ ẹ sì fẹ́ sọ̀rọ̀ ayé di gómìnà lórí àwọn ọmọ ẹ fẹ́ sọ̀rọ̀ ayé di president lórí àwọn ọmọ níbo lẹ fẹ́ bàjá ẹ sì rẹ̀ sípò àwọn ìyá tí iná gan òsì lé ọkọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí mọ̀ síbẹ̀ ẹ lọ wò ya wọn wọn ò sí ní ọkọ dọjọ́ alẹ́ èmi ọba yín sọ èsì ń jó tìtú ọ̀rọ̀ ẹ wulẹ̀ fẹ́ràn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ látìgbà tí mo ti fara mọ́ pé káwọn ọkọ yìí máa fẹ́yàwó méjì lẹ́yìn tí sọ̀rọ̀ mi dáadáa ìyẹn ò sì nítumọ̀ sí mi ìyẹn ò nítumọ̀ sí mi. èlé torí pé kẹ́ ẹ fẹ́ràn mi kí n wá máa wò yín ran ń pè sákìyèsí náà ni àkíyèsí mò ń pè yín tó látàsìkò yìí lọ ìwọ tó ti kọrin bú sí ọtí ọmọ rẹ nípa bàbá rẹ. kó o lọ máa kọ rere sí létí báyìí ló kù o sì jẹ́ kó o máa e wípé látàsìkò yìí lọ èyíkéyìí ìgbésẹ̀ tó o gbé mọ́ kọ́kọ́ fi tómi létí bàbá rẹ̀ ní kó o lọ bá onídarí onídarí èmi nídarí ìwọ náà bí ìyá bí ìyá ṣe máa ń ṣe nù bí ìyá bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọ̀ ọkọ tiwọn nù wọ́n á darí ọmọ wọn sí ọ̀dọ̀ bàbá tí wọ́n mọ̀ pé òun náà ni aláṣẹ òun ni olùdarí òun ni alámùgútó fún gbogbo inú ilé báwọn obìnrin gidi ṣe máa ṣe nù tọmọ wọn bá sì wà nílé ọkọ tó bá ní complain wọ́n sọ fún pé bàbá rẹ ni kó o pè òun ló lè bọ́kọ ẹ sọ̀rọ̀ bàbá rẹ òun ni kó o pè òun ló lè bá ọkọ ẹ sọ̀rọ̀ wọn ò ní dá sí i wọ́n sì wọn pé ṣe gẹ́gẹ́ o ṣe kò sí ibi tí ìyàn wà tí ò ti ní rí ìpèníjà o mú o ní tí bàbá bá wá sọ òní kò ṣe ẹ̀yin náà mọ̀ pọ́kùnrin ló lè darí yín náà ẹ̀yin náà mọ̀ ẹ̀sẹ̀ afẹ́ kó bá wọn yín nígbà tí obìnrin bá pọkọ tó iṣẹ́ tí bàbá rẹ ṣe iṣẹ́ burúkú ni o kò tó jẹun o bóyá bàbá ẹ̀ jẹ́ kápẹ́ńtà yóò wá gbin ìkórìíra ṣe kápẹ́ńtì yẹn sí ọmọ ẹ̀ lọ́kàn. Hey. <laughs> bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn sẹ́ ẹ̀ n ò lè dánmọ tọ́ ẹ tù wá máa sọ fún ọmọ pé iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe tí fi ń bọ́ yín tó fi ń bọ́ ọmọ pé kó mọ̀ mọ̀ ń pa rẹ̀ ṣé èèwọ̀ ni kó mọ̀ ń pa ṣe bàbá rẹ̀ ni. bàbá tó ń ṣe mẹ́kálíìkì tọ́mọ fojú sí i ṣé wọ́n mọ̀ pé òun lè lọ kàwé gba oyè lórí mẹ́kálíìkì ni tí ó sì ti mọ pírátíkà látọ̀dọ̀ bàbá rẹ̀ àwọn àmọ́ ni má tẹ̀lé bàbá rẹ̀ lọ ṣọ́ọ̀bù o má bà lọ ṣọ́ọ̀bù o. okay.